ọkọ̀ ọ̀run kó ran ọkọ̀ ayé lọ́wọ́ hmm. ọkọ̀ sí bùsà. gbígbá òsà. Ah, tí obìnrin bá nífẹ̀ẹ́ yàn tó dẹ̀ jẹ́ pé alájẹ́ lòun ní òun pẹ̀lú ọkọ̀ ọ̀run ẹ̀ tọ́ ní ajé lára kò yẹ ìsà wọ́n ṣe wọ́n ṣe káàsì o wọ́n lè máa rí wọn bí ọmọ omi wọ́n lè máa rí wọn bí ọmọ wọ́n sọ pé ọmọ iyemẹja ni ọmọ kìnnì kan ni tí màmí wọ̀ta tó bá láìpẹ́ ọkọ ẹ̀ á pé òun nìkan ló máa mọ̀ ó lè jókòó sínú ilé báyìí obìnrin mi lè lójú mi bàbá ti yíra padà tó dèjò rí tàdé tó ń wura báyìí ó dẹ̀ tó yíra padà ó dèyàn ó wà ní lukú mọ́ọ̀nù mo ní bẹ́ẹ̀ ni mo rí yín mọ́mì mi ń náà dẹ̀ níbi àti ṣe níbi dẹ̀ fi ọ̀wọ̀ fúnra wọn kò yẹ yín ọ̀rẹ́ kò dẹ̀ tó o bá sùn lé lórí lẹ́yìn tọ́rọ̀ ẹ bá burú tẹ́lẹ̀ ìjọ yẹn náà máa ṣe pàdé lórí ẹ náà dáríjì ẹ tí gbogbo nǹkan lè máa da téèyàn bá ti wá rí bẹ́ẹ̀ tẹ̀lẹ̀ fẹ́ ìjọ irú ọmọ bẹ́ẹ̀ láyé so ẹ ìyẹn lórúkọ Jésù wà fún ìràpadà láti káàsì ọkọ ọ̀run yẹn kan pín wọn níyà ó lè jẹ́ má jẹ́ kí mi ìbímọ ó lè jẹ́ kí mi máa ṣẹ́yún òun lá máa kó sí lọ́kàn lọ ṣẹ́yún ẹ̀ ó lè má jẹ́ kí mi ìná kankan ọmọ kan ṣọ́ máa fẹ́ ọkọ mẹ́fà kò dẹ̀ tí ì pè fọ́tì ọkọ̀ ló ń darun láàmú. ọkọ̀ ọ̀run àti oṣù mẹ́sàn ó ṣe báyìí irú èmèrè bẹ́ẹ̀ yẹn èèyàn máa hẹ́ẹ̀pù ẹ̀ ni kò ṣe pé apẹ́ kìíní kò yẹ tọ́lọ́ kọ ọ̀run mi ó gbé àpò owó ó gbé kọ́rùn. àwọn tó ń darí wà nù ẹ̀ kò ṣe gbọ́n náà ni. ìtọ́ni lórí wa agbápò owó kò ní gbé sílẹ̀ ṣùgbọ́n nípasẹ̀ Kristi ẹ lè gba àpò owó yẹn kẹgbẹ́ fẹ́ni tó wà láyé kó o máa bá tiẹ̀ lọ. ṣó ṣeé ṣe bàbá. ó ṣe nílé ayé yìí bàbá ẹni tó jẹ kó jẹ ọmọ ọ̀dọ̀ wọ́n lè fi jọba ẹni tó jẹ kó jọba wọ́n lè jẹ kó jọ ọmọ ọ̀dọ̀ tá fi kú bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí wọ́n gba sájẹ́ lọ́wọ́ kó lọ jẹ ọba nínú ẹ̀wọ̀n ọba tó fẹ́ jẹ yẹn ọba tó fẹ́ jẹ yẹn á jẹ ajẹ nínú ẹ̀wọ̀n tó máa fi kú ni tó bá wà ní sẹ́yìn ajo lórí gbogbo àwọn tó kù hmm. bẹ́ẹ̀ ni Joseph ní orí ọ̀fẹ́ tó pọ̀ ní Ọlọ́run ló ṣe jáde hmm. ẹ̀rí pé ó jẹ olórí títí títí tó fi dénú ẹ̀wọ̀n ni nígbà tó dénú ẹ̀wọ̀n ó tún jẹ olórí ọlọ́run tó yọ ló yọ Joseph kò bá jẹ́ gbogbo ògo yẹn inú ẹ̀wọ̀n ni ò bá ti jẹ́ bàbá báwo ni obìnrin tó nọkọ ọ̀run báwo ló fẹ́ mọ̀ pún lọkọ ọ̀run ó máa ní mọ̀ ṣe rí gbogbo ìbálòpọ̀ kan ní àtàkì ayé lásán ó lè máa jẹ́ pé tó bá ti sùn díẹ̀ báyìí kò yé ìsà ọmọbìnrin kan àtọ́lọ́ ń dìlìbà ọkọ ọ̀run yẹn tó bá ti rọ́mọkùnrin tó fáìn fún ẹ̀ ló máa sọ pé yáfẹ́ fẹ́ fẹ́ fẹ́ ọtọ́pọ̀ náà fáyín ó rẹwà ọmọ ọkùnrin náà ràn jùmọ̀ àrẹ̀gbẹ̀ kó fẹ́ wọn tó bá jẹ́ kọfẹ́ra wọn àrẹ̀gbẹ̀ kó nóyún tó bá ti nóyún àrẹ̀ tún gba ayẹ̀ yọ oyún ẹ̀kú ònú ẹ̀ àrẹ̀ a máa mú lọ gẹ́ ìyẹn ló mọ̀ ṣùgbọ́n kò jẹ́ sọ fẹ́ nìkankan torí tó bá sọ ìyà tó máa jẹ ọmọbìnrin yẹn ìyà tó máa jẹ so bọ́n ṣe jẹ́ church wọn àlórí òkè ẹ̀mí bọ́n ṣe ń wọlú ṣọ́ọ̀ṣì ni mo rí ọmọ mo rí eh, kí lorúkọ ẹ̀ ọkọ ọ̀run ló ń bọ̀ lẹ́yìn ẹ̀rí pé èmi fúnra mi ẹ̀rú bàlù ṣùgbọ́n mo ní orí ọ̀fẹ́ tí ìgbà ti wà nínú ẹ̀mí àyà mi máa ń dàbí kìnìún ni wà lè dúró bàbá máa ń pàṣẹ lórúkọ Jésù báyìí á dẹ̀ máa rí bẹ́ẹ̀ so nígbà tí mo rí n bá mọ́kàn mi ni pé ìwọ ní orúkọ Jésù èmi pẹ̀lú ẹ̀ lárira ọmọbìnrin yìí mọ̀ pé ó tẹ̀lé wọn bẹ̀ kò sí kan tó fẹ́ ṣe sí ó mọ̀ ó mọ̀ pẹ̀ kò sí kan tá má jẹ̀mú ni má jẹ̀mú ni tó ń gbà tó wá dé tí máa sọ pé ó yá ìwọ wọlé síbi ó yà ìwọ padà síta àwọn èèyàn wá ń rò pé dání mo bá sọ̀rọ̀ mo ní gẹ́ ọmọbìnrin àti dádì ẹ̀rí ni mo ní mo rí ah, dádì ẹ̀rí mo ní mo rí kó bá sọ mọ́ mi ah, ìpé tẹ́yìn fi lè rí tẹ́yìn fi lè rí ẹjọ́ tòrò dádì ẹjọ́ ẹ bá mi lé ah, dádì ẹ̀rí wọn á pẹ́ fara ẹ balẹ̀ kò ṣe bẹ́ẹ̀ yẹn náà ibi tó dé yìí ibi tó dé yìí ọ̀run yà wọn dádì ìgbà náà lọ́mọbìnrin yẹn òun náà kọ́dẹ̀ tó bímọ ó ṣe ní mẹ́wàá ó jẹ́ kọ́wọ́ ẹ̀ gan báyìí ọwọ́ ò ṣe kákò kò tó ọwọ́ ẹ̀ gan báyìí ó hàn ní èèmọ̀ ó hàn ló wá mú ọwọ́ yẹn wá wú báyìí àṣẹ̀ṣẹ̀ ń fòròrò pa àṣẹ̀ṣẹ̀ ń gbàdúrà. bàbá bẹ́ẹ̀ bàbá ṣé gbogbo obìnrin ló ní ọkọ ọ̀run ni. gbogbo obìnrin kọ́ gbogbo obìnrin ẹ ẹ ẹ jẹ́ ká ṣe báyìí gbogbo obìnrin kọ́ gbogbo obìnrin kọ́ bẹ̀yẹ ní tó ní ọkọ ọ̀run ló pọ̀ jù. ló pọ̀ jù nínú ẹni tó dẹ̀ náà ń lọ́kọ ọ̀run. Hmm, kò ṣe bẹ́ẹ̀ o ah, ah ẹni tó bá dúdú náà nọkọ òun. àwọn tó lè jì. kò kò rí bẹ́ẹ̀ o. tọkọ wa wà. kò rí bẹ́ẹ̀ ẹlòmíì ó lè jì ẹlòmíì ò lè jì ọkọ ọ̀run ń ṣe pépéyà pé fásùn ara ọ̀rọ̀ ẹ̀mí lọ̀rọ̀ ọkọ ọ̀run akọ̀yà lọ́bẹ̀ lẹ́nu ni. Hmm. ṣe eré wá rí àwọn mi wà àwọn èmèrè kan wà oníhòhò ni èmèrè oníhòhò náà pè wọ́n. èmèrè oníhòhò oníhòhò. a kò dá o béèyàn bá sùn tó bá sùn lérú ẹ̀ lẹ́nu tàbí tẹ fẹ́rù ẹ̀ yá kò sí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ìkan náà ọmọ chọ́ọ̀chì mi kan kò lórí ọkọ lásán ó lọ Àbújá kò rọkọ fẹ́ ó padà sí èkì eh, Ìlọrin kò rọkọ fẹ́ Ọlọ́run ṣe ó wá sí chọ́ọ̀chì mi àdẹ̀jẹ́ gbàdúrà ọmọ tó darí bọ́sẹ̀ àdẹ̀yí ń ṣe prayer gan bàbá ńgbà tọ́lọ́ máa tún gbàdúrà ẹ̀ tá ṣe prayer fún wọn ló ń lọ lé ní Kòròdú ló pàdé ọmọkùnrin ọmọkùnrin tó pàdé ó jẹ́ mánéjà ilé epo kan ṣé kò tí ì rọkọ gidi hmm. njọ́ tó rí ọkùnrin ọkùnrin yẹn fún twenty thousand ló tọ́jú ẹ̀ ló ṣe gbogbo ẹ̀ lórí ẹ̀fún ló kókó fura nǹkan lọ́lé bàbá nítorí pé ọmọbìnrin yìí ó wá sílé ẹ̀ tó kàn bá obìnrin tó jáde lẹ́nu ọ̀nà ilé ẹ̀ ìjọ kejì ni iṣẹ́ bọ́ lọ́wọ́ máníjà hmm. hmm. nígbàtí òun náà máa dé church dáadé ọmọkùnrin tí mo sọ fún yẹn bí mi nú nígbà tó dẹ̀ ti bí mi nú iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀ lánàá ẹ́ bọ́sẹ̀ kí ló á láti fi yé mi ah, dáadé àwọn ẹgbẹ́ mi ni ẹgbẹ́ òṣìwọ́ hmm. so wọ́n ń bẹ́ẹ̀ kọyà báyìí láwọn tó yẹ kó gégùn fún ó tún ti jẹ́ ọmọkùnrin yẹn gbọ́ lọ́wọ́ ẹ̀ nígbà tó máa fi dọ́dọ̀ ọmọkùnrin yẹn pé mo rí ẹ lánàá nítorí pé bínú wọ́n lè kó ń bíṣẹ́ tí n bá rí bàtà ẹni máa sọ ẹni bá lè dànù ṣé ìgbèjà náà àbí ó ń ọmọbìnrin yẹn ṣẹlẹ́yà irú àwọn ẹ̀mí tó máa ń ṣẹlẹ́yà bẹ́ẹ̀ kò yé yín sà àwọn tó bá jẹ́ ti òkùnkùn tó máa ń yọ ayé èèyàn lẹ́nu òun ló máa ń lé jáde torí Jésù gan ẹ̀mí ni ẹ̀mí ni ẹ̀mí mímọ́ ni bẹ́ẹ̀ ni so tí ó bá rí àwọn ẹ̀mí mímọ́ òun ò jẹ́ káàsì wọn dànù nínú kò jẹ́ káàsì wọn ẹ wo Johannu Baptist ó rí lìsì ara ẹ̀ fún Johannu ní kí ni mo rí ẹni tẹ́mi ò lè gbé bọ́ọ̀kú bàtà ẹ̀ ó ní jù sílẹ̀ jẹ́ ká mú gbogbo ọ̀rọ̀ ṣẹ́ ó fi ara ẹ̀ lé Jòhánù lọ́wọ́ láti bamtisi ẹ̀ ìyẹn ni pé agbára ọ̀run ọ̀tọ̀ agbára ayé ọ̀tọ̀ ọlọ́run dẹ̀ rìlíìsì agbára ayé kó ṣeun tó kó tẹ́rẹ̀ lọ́rùn kò yẹ yín sà èèyàn ni kó má lọ síbi ìparun. wòlíì yẹn jáfara sórí ọkọ ọ̀run. yẹ sà. ṣé gbogbo náà ni wọ́n jẹ́ kà ni sáwọn tó lánàá. gbogbo ọkọ ọ̀run kọ́ ló jẹ́ kà ọkọ ọ̀run mi wà ó ń tẹ̀lé ìyàwó ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ọ̀nà ìyàwó ẹ̀ torí ẹ̀ lóbìnrin ṣòro láti máa ṣíwọ́lù tẹ́lòmí bá ti bínú gbogbo ọkùnrin tó ń gbogbo irun tí ò jẹ́ kí ọmọ mi kan ní láárí nìyẹn Allahu Akbar bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ tẹ́mọ̀ wú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n gan irun tẹ́ ẹ̀rọ wọ́n máa ṣe kọ́dọ́ máa ṣe o nítorí pé ẹ̀mí tó pọ̀ lára wọn ó máa jẹ́ kó máa ṣiṣẹ́ wọ́n á lè máa tọ́jà bẹ́ẹ̀ ni mo sọ fún yín nǹkan tẹ́ ẹ̀ expect ẹ̀ ó lè máa ṣe ó lè máa ṣe nǹkan tẹ́ ẹ̀ expect ẹ̀ irú ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ sọ pé nítorí pé ó ń fọ́lì kẹ́ ẹ̀ mú kẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí téèyàn bá lurú ẹ̀ ìyàlá yẹ ẹ̀ lólù hades hmm. fẹ́ẹ̀ ni ẹ̀ ọkọ ọ̀run yẹn á kàn máa mu sọ́fà ni kò sí nǹkan tọkùnrin ẹ bá dáwọ́lé táwọn ẹgbẹ́ bá ń fún kọ́tà báyìí òun á máa jábọ́ sínú kọ́tà ni so irú àwọn obìnrin bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ọ̀wọ̀ fún wọn bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹ̀ náà kọlọkọ ọ̀run àwọn àjẹ́ tá à ń sọ yẹn gbogbo obìnrin ló ní tó ń pè tó ń jẹ gbogbo obìnrin láyé ló ń pè ló ń jẹ ṣùgbọ́n àwọn kan wà tó máa ń jẹ́jẹ̀kújẹ àwọn náà ń pè ní àgbàyà hmm. bẹ́ẹ̀ ni àgbàyà àgbàlagbà ni wọ́n bẹ̀tì wọ́n ti ti di wọ́n ti gbé e sáyà dàtí wọ́n gbé e sórí gàgà pé ah, we have power kò sí ọ̀dá wòlíì sí ọlọ́run máa ń lẹ̀ tí wọ́n dáhùn wòlíì tó rọrùn kí ọkọ̀ ọ̀run kó ran ọkọ̀ ayé lọ́wọ́ ọkọ̀ sí bùsà pẹ̀lú ọkọ̀ ọ̀run ẹ̀ tọ́ ní ajé lára kò yẹ yísà wọ́n ṣe wọ́n ṣe káàsì o wọ́n lè máa rí wọn bí ọmọ omi wọ́n lè máa rí wọn bí ọmọ wọ́n sọ pé ọmọ iyemẹja ni ọmọ kìnní kan ni tí mọ̀mí wọ̀ta tó bá láìkí ọkọ ẹ̀ akọ̀wò pé òun nìkan ló máa mọ̀ ó lè jókòó sínú ilé báyìí obìnrin mi le lójú mi bàbá kẹ́ẹ̀bá mọ̀ obìnrin ti yíra padà tó dé jòrì tàdé tó ń gbòrà báyìí ó dẹ̀ tó yíra padà ó déyàn ó wà ní lúkú mo ní bẹ́ẹ̀ ni mo rí yín mọ́mì ẹ̀ràmà mi ṣá ṣe ń jàǹbá ẹ̀yin náà dẹ̀ níbi àti ṣe mí níbi ẹ̀rí oníkálùkù dẹ̀ fi ọ̀wọ̀ fúnra wọn kò yẹ yín adẹjọ́ sí ọ̀rẹ́ kò dẹ̀ sí wàhálà láàrin àwọn méjèèjì obìnrin míì tó o bá sùn lé lórí lẹ́yìn tọ́rọ̀ ẹ bá burú tẹ́lẹ̀ ìjọ yẹn náà máa ṣe pàdé lórí ẹ náà dáríjì ẹ tí gbogbo nǹkan lè máa dáa obìnrin míì wà tó jẹ́ pé ó fàájì ẹ̀tọ́ rẹ̀ ìmí ní àwọn bíi kágọ́ọ̀mù ni lẹ́yìn kó tún gba gbogbo omi ara àti ẹ̀jẹ̀ ènìyàn bàbá kó gbà tó yẹ pé kò ní sí kan arákùnrin kan London bó ṣe ní akíkanjú àti ṣiṣẹ́ tó ọmọ kan tó jẹ́ tó pàdé lọ́hùn ọmọ yẹn òun ló ń ba tiẹ̀ jẹ́ dèmi nígbà tó ń tó ní ah, ọmọbìnrin wo leléyìí tẹ̀ máa ń bára ẹ ṣe bẹ́ẹ̀ tó ah, onídàádi ẹ ti rí mo ní tó bá ṣọ́ra ẹ gbogbo mi ara àti ẹ̀jẹ̀ àti bájẹ́ ṣe pọ̀ lára ẹ tó òun náà fi ń ṣagbára. bàbá bàbá ẹ kú ọ̀rọ̀ mi níbèrè kan fẹ́ bèrè ọ̀rọ̀ sà. ń gbọ́ sà. tí a bá rí ọkọ̀ ọ̀run hmm téèyàn fẹ́ yàwó ẹ̀ tí kò wá tóbi wá ètè fi inú ṣoyún tí ò ètè fi ẹ̀yìn lọ́mọ pọ̀ kí lọ́nà àbáyọ nínú irú ìgbéyàwó bẹ́ẹ̀. wọ́n máa yà wọ́n ni. ya ọkọ ayé àbí ẹ̀yà ọkọ. wọ́n máa ya ọkọ ọ̀run yẹn torí tí wọ́n bá ya ọkọ ọ̀run yẹn òun ò ní fún ọkọ ayé yẹn láǹfààní láti gbádùn ìyàwó ẹ̀ ó dẹ̀ lè mú ìyàwó ẹ̀ lọ òun náà máa ń gbé àbírọ̀ ọ̀run àbírọ̀ ọ̀run. tọ́pẹ́ jọ́tẹ́ láti yí gbogbo nǹkan sí nǹkan tẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ sí tá a bá rí àwọn tá a rán níṣẹ́ sí ayé gẹ́gẹ́ bí wòlíì gẹ́gẹ́ bí àfà wọ́n máa ní ẹ̀bùn bàbá ẹ wò táwọn èèyàn bá gbàdúrà títí títí lórí ọkọ ọ̀run toró ṣòro láti lé tẹ bá ń gbàdúrà ẹjọ́ máa máa gbàdúrà ni tẹ bá ń gbàwẹ̀ ẹjọ́ máa máa gbàwẹ̀ ni ó dẹ̀ máa kó àdúrà àti àwẹ̀ yín báyìí a kò sọ́wọ́ ìyẹn ló jẹ́ pé àwọn àgbà mo ti ṣọ́ṣẹ́ ọkọ ọ̀run rí mo ti ṣiṣẹ́ ọkọ ọ̀run rí mo ti àfi àwọn tá a fún ṣe tí èdìdí ẹ̀ wà ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí ó lọ́rọ̀ tẹ́tí máa ń gbọ́ tẹ́tí lè dúró hmm. bẹ́ẹ̀ ni sà tó bá kú pé kíyàn command heaven ó ní ọ̀rọ̀ tẹ́tí máa ń gbọ́ tẹ́pẹ́ ìwọ nìkan tó ń sọ ló lè sọ tó bá sọ nígbà seventy one tẹ́tí kan bá wà bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ gbọ́ etí yẹn ò ní gbọ́rọ̀ dáadáa mọ́ àbí kó máa gbọ́rọ̀ púpọ̀ a máa gbọ́rọ̀ tó máa sọ̀rọ̀ sí létí lọ ni ó lè dìbẹ̀ yá wèrè. bàbá ọ̀rọ̀ yà á lónìí. bẹ́ẹ̀ gbogbo ìtẹ́lá sọ kalẹ̀ yìí ẹni ọkọ ọ̀run tí ń gbénu gọ́tà èyí tó ń gbábẹ́ igi tó ń gbé hmm. abẹ́ abẹ́ ìrànlọ́ ọmọ ìmìrì oníhòhò bàbá mèrì alájẹ́ náà dẹ̀ wá. bẹ́ẹ̀ bá fẹ́ ya ọkọ ọ̀run tí ó ń kóṣì bẹ́ẹ̀ dá àbí a bá fẹ́ tún fi ìdí obìnrin tí ó ní ajé lọ́wọ́ fìdí ẹ̀ múlẹ̀ ṣé wọ́n ti mọ́ ṣe ń ṣọ́ọ̀ṣì. ẹni ṣé ó ṣe in fact nítorí àwọn iṣẹ́ agbára báyìí lọ́lọ́run ṣe rán wòlíì níṣẹ́. Hmm láti yí nǹkan padà. sí dáadáa. bẹ́ẹ̀ni kò ń ṣe nǹkan tó pé a kàn máa gbàgbé fúnra wa a máa gbà bàbá pásítọ̀ kèmí ẹ̀jẹ̀ ìsọ kìnnìkan fún mi pásítọ̀ kan wà mo forúkọ bọ̀ wọn láṣìírí ní Kétu chọ́ọ̀chì wọn ti tóbi gbogbo chọ́ọ̀chì mi lọ wọ́n lè jágbáragbà ìyàwó wọn bímọ nígbà náà mo kàn lọ́pọ̀ tí ní ti lóbìnrin kan invite mi bí mo ṣe dórí pẹpẹ tán gbà mí láyé wọn kẹfẹ́ gbà mí láyé torí àgbàlagbà mo dẹ̀ yàn gbígbà náà gbà náà mi ti fẹ́yàwó mi ju bí thirty seven years lọ mo fẹ́yàwó ní thirty eight years so nígbà tí wọ́n á débẹ̀ wọ́n rò pé eléyìí láàrin wa bẹ́ẹ̀ ti orí ọmọdé kan náà fi ń ṣiṣẹ́ wòlíì ọ̀rọ̀ lọ́wọ́ rí bẹ́ẹ̀ hmm, anointing kò ń ṣerú funfun hmm. bẹ́ẹ̀ ni ìmísí ọlọ́run olódùmarè mélòó lórí ọjọ́ orí jésù jésù jẹ́ thirty three years ó dẹ̀ gba arọ etí bẹ́sẹ̀dà thirty eight years ó gbé dìde ẹni tí ọjọ́ orí ìṣòro ayé rẹ̀ ó ju ọjọ́ orí Jésù fúnra rẹ̀ lọ hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín so pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo bá rí ah nígbà wo obìnrin yẹn Ọlọ́run fẹ́ pé wò mo tún rí ní méjì pé ah kí ló ń kí ló ń ṣẹlẹ̀ Ọlọ́run ìyàwó pásítọ̀ àwọn ọmọ pásítọ̀ pé ti pásítọ̀ wọn ọ̀rọ̀ mọ́ bí nítorí pẹ́ẹ̀mí kan wà lára wọn wọn ọ̀dẹ̀ ṣẹ́yún rí kábà sọ pé bóyá ti ṣàṣìṣe ṣùgbọ́n ẹ̀mí yìí lónìí nígbà tí máa ń jagun lábí <laughs> bó ṣe ń bọ̀ rè mo ní ìwọ ló wọ ló wà ń bẹ̀ hmm, ok ọlọ́run sọ àsọtẹ́lẹ̀ sí ní kí inú obìnrin yẹn ṣí ní àkókò yìí ẹ̀mí mi máa ṣiṣẹ́ náà ń bá sọ pé mọ́mì pẹ̀lú gbòyà ní ilẹ̀ sọ mi mọ̀ wọ́n rí mo kàn lọ chọ́ọ̀chì wọn ni mo ní ẹjọ́ mà inú yìí tí ò tí ò tí o nù yúrí dé popo mọ́ ọwọ́ yìí máa gbọ́mọjó ṣùgbọ́n ọmọbìnrin kan rèé tó wá látọ̀dọ̀ ọlọ́run ẹ̀mí mọ́ mu dúró ṣé ó lè wọnú yín à ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tó wà tó ṣọ́ọ̀ṣì dàrú nítorí wọn expect pé irú mi lè sọ màmá tí ò ń ṣe ọmọ màmá fifty years wow tí ó jẹ́ pé nǹkan oṣù kan ṣeré ló máa ń lọ́nà pọ̀ wálẹ̀ kankan màmá pé ha olúwa mi ó sì lè rántí mi Allah akbar ó sì lè mọ́ ó yá lórúkọ jésù ìwọ ọmọ wọnú rẹ̀ ìwọ arábìnrin nú ní gbogbo ṣọ́ọ̀ṣì bá tún ẹ wo ṣọ́ọ̀ṣì ẹ ti kún ká tó dé o ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ kan ṣó yẹ ó dẹ̀ mú kí gbogbo èrò máa gbójú wíńdò wọlé torí kò sí àyè mọ́ rárá wọ́n fẹ́ wò ó ìpè irú èwo lélẹ̀ tó tún wá ní confidence láti sọ fún odidi mọ́mì mọ́mì mọ́mì lọ́nà ìyàwó fasia ìyàwó fasia young man yìí tó dẹ̀ fi ń sọ fún mọ́mì ìpè báyìí tí mọ́mì wá tún wá yíra lẹ̀ inú bí ọ̀pọ̀ ẹ̀pọ̀ ẹ̀wù báyìí pé á ah, kìlélẹ́yìí torí kò ń ṣàṣírí ọmọbìnrin kan wà lọ́dọ̀ wọn wọ́n rà ní Allahu Akbar kò sẹ́ni tó mọ̀ bá nǹkan náà bí hmm. ṣùgbọ́n ló fòfó lẹ́mí mímọ́ kò sí nǹkan tí ò lè sọ kò sí nǹkan tí ò mọ̀ dépò pé kò lè ṣe níjọ́ tí nǹkan ẹ̀ ṣe àwọn náà wà ń bẹ̀ bó ṣe yọ̀yọ̀ lẹ́nu wọn rí nígbà tó máa kúrò tó bá ké pè wọ́n wọ́n á gbọ́ hmm. bó ṣe rí nìyẹn bàbá ogun yẹn ṣe ṣe mọ̀ pé ní ṣílò lọ́jọ́ yẹn wòlíì sọ pé ní wòyí àmọ́dún ọmọ abẹ́ ẹ wá bẹ́ẹ̀ lọ́rọ̀ ọmọbìnrin yẹn kò pósù mẹ́ta jẹ ìyẹn ìyàwó pásítọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run sọ lọ́jọ́ yẹn pé lẹ́yìn ẹwọṣọ funfun kẹ bára yín pàdé torógo ló ń bọ̀ eré ọjọ́ ọjọ́ yẹn bàbá wọn ṣe nulẹ̀ kọ́ má disturb wọn wọn lọ ibi tó dáa nílé ìtura tó dáa jùlọ. bí bàbá wọn jẹ bí bàbá wọn jẹ ìfẹ́ gbà mọ́mí ò jẹ́ kí bàbá tó ń gbàgbẹ́yìn nítorí pé àwọn èrò fẹ́ ti bàbá kan ṣubú tó ya wọnú inú ṣọ́ọ̀ṣì wa inú ògbó wa dùn pé pẹ̀lú orí ọ̀fẹ́ tọ́lọ́run fún wọn yìí definitely nǹkan tọ́lọ́run sọ ó bá wọn lára mu wọ́n pàpà bímọ hmm. ní Kétu lónìí lọ́nà ẹlẹ́bìíjù wọ́n pàpà bímọ wọ́n wá pàpà ọmọbìnrin tán rà wọ́n wá pàpà bí obìnrin tí wọn. bàbá. ẹhẹ ṣùgbọ́n ká tó lọ wá hmm. ṣọ̀rọ̀ ọ̀run fún obìnrin hmm. láti gbé ajé ẹlẹ́ fún ọkùnrin. Ah, ohun ló dáa jù òun ló dẹ̀ jẹ́ kéèyàn máa ṣe jù ṣùgbọ́n ẹjọ́ máa tẹ́rìkọ̀ tó ń pè ní ìgbéyàwó agbára pọ̀ mẹ́rọ ìgbéyàwó